وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واصلي Eka àbí kò tí ẹ̀ lò lọ ṣùgbọ́n ewu ń bẹ láti fi sí iṣẹ́. hafiz wọ́n ní ìta àgbàdo Thank you. tàbí wọn kò kú tó ti jí kiri yó kí bàbá wa gbọ́n ogun rẹ̀ bàbá àṣà èrò wọlé bí a lè di àlàyé nínú ẹ̀sìn yóò nínú tí èkó ìrìnàjò ogun ààrẹ ìṣẹ̀lẹ̀ àbùjí ìmẹ́lẹ̀ kẹ́sì òsì ni o ẹ̀sìn ọ̀gá rẹ̀ tọ́kọ́ bá ti asọ́dọ̀tì afọ́sọ asáwọ́gbẹ alọ́ kò sí ní àwọn ọ̀pọ̀ pàtàkì tó ti dànù bá mi lọ. bàbá tó bí ya rẹ̀ ó tún ní bàbá tó bí bàbá tó bí ya rẹ̀ tọ́lá yẹn tẹ́lú pé kìí ṣe bàbá kan ní lọ́rọ́ lẹ́yìn dàgbà sí lọ òun náà lè tọ́jú nínú wọn wọ́n yìí àti wọn ní wọ́n dára ní àpọ̀ ẹni ọba súnmọ̀ jù nínú ọ̀bàbà wọn wọ́n rí bẹ́ẹ̀ bàbá máa lẹ̀ ẹ́lẹ̀ lápẹ̀rẹ̀ kákọ́kọ́ pé tó ti di à bàbá rẹ̀ tó dẹ́wà àti ẹ̀rọ lẹ́yà bàbá rẹ̀ náà tó wá ní bàbá bàbá ti dàgbà sí ọkọ̀ ní ìlú omi bàbá rẹ̀ náà ní ìlú omi bàbá ló súnmọ́ jù òun náà fẹ́ wọ̀. yóò bàbá àti ẹ̀sìn náà. ọwọ́ adé lẹ́yìn. Isso aqui só de cuidar de dia hoje. Ah! Cara, ela vai. Você, coloca isso aí, Combine com a gente. E todo mundo dá. Eu vou dizer só que todo mundo sempre se dá a cara de bebê. Então, ó, e a mão, aí, aí. Tá tudo bem, só que não funciona. 違うじゃん、お前は来るよ、お前

ájì ààbò yóò sì máa wà lórí yẹn. àwọn akọ mọ́sálà He doesn't sáyẹnsì wà lẹsẹ wọn nìyẹn náà wọn mọ àti ẹ lórí bàbá yìí yàrá síyàwó náà tẹ ọ sí ìyá sí wà lẹsẹ à ìyàwó àwọn àwọn ilé ilé tí ìyàwó àwọn nípa kàkóso àná màá tún wáyé wáyé nílẹ̀ ń bá bọ̀ lẹsẹ ọba ẹ bá sábà bá yà ní láàyè júùsù lè wọ́lájì àyùzákújà àbáwò àwùjẹ́gbàwó àjùúzá ó gbé tó ti dàrú ọjọ́ pátápátá ọ̀lẹ́tọ̀ fún láti orí ìfẹ́ fún bàbá yìí ó dé ẹlẹ́ẹ̀kejì wà lápọ̀ bí àtà irú ọbẹ̀ tí wò lè fi lónà kò bú àkọ́kọ́ ọgbọ̀rọ̀ fẹ́ fún wa ọmọ bàbá tó rẹ̀ kọ́ wọ́n pèsè ọ̀sẹ̀ náà ebi onígbàgbọ́ ọdún mọ́kòrò náà náà ní yẹ́sì sí ibi náà ah gbogbo sọ wọn lọ sí ọkọ àwọn náà ọkọ rẹ lé wọn tàbí táwọn ẹgbẹ́ náà tọ́lọ́ tó ní wàhálà ọ̀nà àpọ̀ ìyá ọ̀nà fún náà ní ẹgbẹ́ wọn fún abájá ọmọ bàbá ìbàdàn kódà ìṣòro bá yẹn sọdẹ́ ìgbà ní máa ń mú owó ọ̀lẹ́ ìjọba ní tí ó tún fi ọmọ ọ̀lẹ́ àwọn ọmọ tó lọ oṣù ìkẹ́ wa ní púpọ̀ sí sẹ́mi léde wọ́n máa ń yí bí bọ́ọ̀lù báyìí kọ́kọ́lù kọ́kọ́lù ìwé wà fún àbàrẹ̀ iṣẹ́ ẹ̀sìn tí ń sàn ìdìbò wa. àwọn àbọ̀ tó bá wá jẹ́ gbogbo àwọn kò kàárí tá à ń sàlàyé kò kàárí tá à ń sàlàyé bẹ́ẹ̀ sì ṣe làábọ̀ ọlọ́run kí wá ní àwùjáde ìyáàgbé táàfù wa máa lu àwọn òbí wa nínú omi òdù àwọn èsì tó ń ṣe tètè àdókò الجامعة إذا كان مقصود الجامعة طيب ولو كنت أصل ولا ṣẹ̀dá ládùúgbò kọ̀ọ̀kan ọ́fíìsì kan wà báwọn tí ń rí sí ọ̀rọ̀ family one of the family unit nítorí wọn ti ọ̀rọ̀ family day ibẹ̀ wọ́n ti wá níbẹ̀ ní wọ́n ti wá ní àwọn èèyàn wa pé bàbá àwọn alágbèjà wọn lẹ́nu ọ̀gá ọ̀rọ̀ wà lọ́wọ́ bàbá ní dàgbà ó fi ìjọ bàbá ní asìn ìjọ jìnnà kó kálukú ní kápẹ́ wọ́n sì tẹ̀lé jìlá ọ̀rọ̀ àwọn àwọn máa ń pè é ẹ̀mí jẹ́ ìdá kí ni wọlé fún ìdí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgbà kí ni wọlé fún lóṣù náà lóṣù thirty thousand naira ní wọlé fún ọmọ mẹ́ta ìyàwó kan tó ṣe ní one thousand naira ìṣùjú ara ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ní ìṣàlá nígbà tá a bá sàkóso sí àwọn tẹ̀lé àmàrà jẹ àmàrà ń jẹ́ ní ọlọ́run àti ọkọ̀ sẹ́yìn one thousand five hundred ṣe mílíọ̀nù lóṣù wọ́n bí ọmọ gidi náà gbà wọ́n wọ́n ní ọ̀rọ̀ àwọn pé bó ṣe ilé ọ̀gá lọ́rùn sí ọ̀dà àdókòtò kẹta tó kọ́ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀yẹ́ ìwà kẹ́kẹ́ ìwọ máa fi fún ẹ̀rẹ̀ àlẹ́ wọ́n tó wà lọ sọ́kà ìṣẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kan wọ́n kò kẹ́kẹ́ orí two five mọ́sẹ̀ lọ́wọ́ wọ́n máa fi wá lọ sọ́kà wọ́n kò kẹ́kẹ́ orí ten kueleweka bango tuwasa annafaqatu alayhim inayoje baba wa kiyawa wọ́n pè sórí àwọn ọmọ yìí bí hasafi kùkùbìs bórí bá ṣe dé orí wọ́n èka tí wọ́n ní bí hasafi kùkùbìs ìtumọ̀ ní wípé wà dábẹ́ ìkọ́lù ìmọ̀wà rí bá a sì tó gbóná àwọn oṣù máa pa yìí kàwé ní gánà ní pàtàkì ìlú lẹ́yìn tí a bá pè máa wọ́n lé àwọn ọmọ yìí méjì náà ni wọ́n méjì ni wọ́n wọ́n sì rò tí bàbá àti ìyá wọn tí wọ́n máa ná lóṣù ọjẹ́ ṣùgbọ́n àwọn jùmùú ọ̀rọ̀ àwọn àfà ní táwọn sọ pé pé wọ́n pin pẹ̀lú gbọ́dọ̀ ṣe pín bá a ṣe àbọ̀ ìdílé yìí iṣẹ́ àpapọ̀ àbáṣàdé dọ̀wà bìtì ìyàwó ìbá ìṣàmà àwọn òǹdè wọn ní ẹ̀sìn fi dé wọn yóò ṣiṣẹ́ wọn ò lóbi òṣìṣẹ́ ṣùgbọ́n bí ó ṣiṣẹ́ kí ló bàjẹ́

ìfá lọ́nà tí ó bá wà àti wà wọ́n yàgbọ́n asọ́nà tọ́wọ́ ti tẹ lọ́wọ́ yà owó epo ọ̀rọ̀ wà náà wà dírẹ́kà tó mọ̀ wà ọ̀rọ̀ wà náà wà ìrẹsìlẹ́yà ọ̀rọ̀ wà náà wà èyí tẹ̀sí kọ́ wa sáwọn òbí wa ní. ọ̀dà ọmọ bàbá yẹlẹ yìí ṣùgbọ́n ṣùgbọ́n ṣùgbọ́n ara rẹ̀ kò ní sẹ́wọ́n ọmọ náà wà á yẹlẹ yìí tàwa náà máa tó kú kátàkà wíwì òní ẹ̀ ń bá tó súnmọ́ àwọn nínú ẹ̀mí ibi tábà ibi dáná àwa ṣe ń kàkà rẹ̀ sọ àwọn àràbàtà kọ́tù kàràbàtà bóyá ọ̀rẹ́ ẹjọ́ ọmọ wa kí wà ó ní akóolú ìṣẹ̀sí ní ẹ̀yẹ central bank ibẹ̀ wọ́n ti wọ́n ti di ìdúgbò àwọn ṣọ̀káwọ̀ tó central bank pé ti nàìjíríà ní cbn kápò ní cbi central bank of islam láti bẹ̀rẹ̀ oṣù àwọn ọmọdé wọn. ǹjẹ́ ẹ̀sìn wa náà ẹ̀ka lẹ́yìn ìyẹn wà wà. ìyá lẹ́yìn wá ní àbí ìyá pẹ̀lú ìlú àdó fi ìyàwó ìlú bàbá ṣùgbọ́n ọ̀rọ̀ ti sọ lẹ́tọ̀ pé èèyàn jọra ló dé ìlú kápẹ́ ìyáyé rẹ̀ náà bá ní ìdí ọkọ èyí ọgbà ṣẹlẹ̀ wọ́n wá sí lọ sí ọ̀ ẹ̀jẹ̀ sàpadà wà ní tó bá ní òkú ní sàpadà wà ṣùgbọ́n òun náà bọ́ sí lọ́wọ́ ìlú òun tọ́jú ara ìyá àgbàlagbà ṣé láì wọ́n tó kọ́ náà ní ìlú ìlú àwọn ọmọ ní sì pọ́ńpì ó tún ti dẹ̀dẹ̀ náà lò ní èèyàn padà kí èèyàn máa tọ́jú ẹni ọ̀ náà wọ́n á fi sọ́kẹ̀ wípé ẹni ń súnkọ́ ẹ̀ fún yéèyàn ó kó bọ́ọ̀dà ẹni ń sún yàn kó wọ́n sún yàn kó fẹ́ nípa ní ẹni tí wọ́n ti ń bẹ́ sí kó bó sọ̀rọ̀ ó ti di bàbá náà irú ẹ̀ náà bá wàásù àná wàásù àná sẹ́yìn ọ̀bá náà òtútù wa ó ní bọ́ọ̀dà àtàkùn ẹ̀jẹ̀ yàrá jáyà owó owó lọ́sẹ̀dẹ̀ o lè bẹ̀ èyí wọ́n mọ̀ sí ìfà àfọ̀mọ́ àwọn ọmọ ẹ̀sìn sọ báyìí bá sì bá wọn lọ rẹ̀ jẹ̀mọ́ ta ni ó tiẹ̀ fi ten percent dáadáa yìí tó fi bá wọn bí rẹ̀ bọ́dún bá dé àmọ́ wà fún àwọn àmàrà àmọ́ bẹ̀rẹ̀ ní àmàrà jẹ̀mọ́ àtàwọn wáyé kàkà bá a sí àwọn òbí wọn ṣe é màmá àmàtí alẹ́. ọ̀dà sọ̀rọ̀ èèyàn kọ́ máa tẹ́wọ́ àsìkò mi àtàwọn tí a lọ jẹ́ ọmọ kéde nínú ẹ̀sìn dà lóbi láyé wípé ẹ̀sìn ó tóbi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa bó ṣe tóbi tó bẹ́ẹ̀ sì ṣe tóbi tó àkọlé ìnìkan lágbóyé ìsìlámù ìtí bẹ́ẹ̀ nínú ẹ̀gẹ́gẹ́ àgbóyé Jimani gàdí lẹ́nu ọ̀fọ̀ mọ̀mọ́ rẹ̀ wá pé pé dàpọ̀ ogun tí wọ́n máa ń lò aago bẹ́ẹ̀ dání ní kí n lò ẹ̀sìn gbọ́dẹ̀ dàpọ̀ gbogbo wọ́n wà sí kí Jimani má jẹ́ kí Jimani lọ́kọ̀ọ́ta àdàpọ̀ wọ́n jẹ́ pé ibi ọlọ́run fọ́sì lẹ́jẹ̀ náà ti ẹ̀sìn jọ náà ní kọ́ ọlọ́run ó sì lọ́dún tí òkú ọ̀rọ̀ tí ẹ̀yìn olùmú mo fẹ́ lọ rè é bọ́wọ́ àsìkè tàbí jẹ́ tó fẹ́ lọ bọ́wọ́ àsìkè ní ọ̀lẹ́ sẹ́ńdé níbi kan bàbá tó máa kọ́ náà ẹran ọ̀sẹ̀ ọ̀nà àrẹ̀ náà ṣé wọ́n mọ̀ máa ń ṣe sí ọ ẹni bí tí ìlọ́jà dòótọ́ nígun ọ̀dọ́ yín bí tí ìwọ ẹni tó lórí rẹ̀ wọ́n bá ní ọ̀gbọ́n òwúwa mẹ́sìn lọ láàárọ̀ ọkùnrin yóò dé wàyí ńlá ìjọba làwọn ọmọ ẹsẹ̀ ní ọjọ́ tó lọ bẹ́ẹ̀ ó ti á tó ń bọ́ náà ó ti dé bí wí bí sì gbàlájà ọmọ rẹ̀ wá kù yọ padà orí fún náà máa fi igbákejì rẹ̀ wọn fi orí tàbí ẹni dé. ìjọ yẹn mú yàn má gbọ́rọ̀ sọ́ọ̀ gíga ẹsẹ̀ má gbọ́rọ̀ sẹ́yà nìkan tí ó yàn lábí kálẹ̀ ẹni fọ́jọ́ pé wọ́n ò rí ẹ̀rọ ìrẹ̀lẹ̀ sẹ́ tí èèyàn bá fún wa ṣe ìjọ bàjẹ́ ọkọ̀ kò sì wá ní àwọn bíu. ìyá wọn sàṣà wọn ti di ara ìyá yẹn kọ wá fúra ìjọ yà wọn ò rẹ káàdùn àtàkùn ọlọ́wọ́ wọn fẹ́ kú ṣe bàbá sì ti yára sí wa àfihàn não wa yẹn wa nígbà um ń bọ̀ yìí ó sì ti ara wọn lẹ ẹ ẹ ó ti sẹ́kọ̀ọ́ ní ẹgbẹ̀rẹ̀ sí sọ́kọ́ kò ní ẹwà sọ́kọ́ sí ó àjẹ́ ìrìn ìrìn àjọṣe ó àti sì ní pa àgbẹ̀ ìlú ma dàmẹ́ àbẹ̀fẹ̀ ìlú ma lórí ìmọ̀ àmì kí ìgbẹ́ ìpadà jẹ́jẹ́ bó ti pa lọ ìdílé bàtà bí o ṣe ní o bí ẹ kò sì fà wọn lẹ́nu. ìkọ̀ bẹ́ẹ̀ tuntun àná yìí ẹlẹ́mìí tó ti máa fẹ́ẹ́ máa kọ tí wọ́n gba ìpè padà pé mo fẹ́ yẹn wọ́n ti fún mi. àwọn ẹ̀ lọ́yẹ̀ sọ́nù ọ̀gá tó ń fọlọ́ yìí ó ń tọ́ ọ̀gá tó. ṣùgbọ́n kọ́ wà sẹ́yìn tó kọ́ sẹ́yìn tó èyí ó tọ́ ọ ọmọ kéwù ọmọ sísá àpọ̀ dáadáa sí i ọ̀sá bẹ́ẹ̀sì ọlọ́pàá bá wù ṣùgbọ́n bí wọ́n ń ṣe àwọn òbí ẹ̀ bóun láti dájọ́ yìí kò kúrò mú ọ̀yọ́ ọlọ́run tán ṣùgbọ́n tó ṣe pẹ̀lú àwọn òbí rẹ̀ yóò jí ẹ̀ náà lọ́tọ̀ ẹ̀ tí wọ́n wá sí i tí ó fi àwọn sáyé àwọn àbá ìsàlẹ̀ rẹ̀ èyí ń bẹ̀rẹ̀ ìwà ìwà ha tó ń ká lóko bí rẹ̀ bá sẹ́yìn láyé tí èèyàn pé oore kan tẹ̀lé ọ̀rọ̀ sísè kó sọ̀rọ̀ ẹ̀ wọ̀ tí ò fi gbọ́ tó ń wọlé tó ń fi túbà yìí sọ fún gbogbo ẹni tó ti rò bí rẹ̀ tó ti oṣù méjì mẹ́ta mẹ́rin kọ́kọ́kọ́ lọ túbà lòótọ́ kó sún tó kò kọ́ kó tó lọ lè wáyọ̀ náà ó lè ní gbogbo ẹni tí ń sábà yà sí kùsìkì jẹ́ mẹ́tò fún àwọn ó ń tà ẹsẹ̀ ìsìnkú àtàtà àbájọ àti sísọ ṣe kí ló gbé ní sára yẹn sí ọ wọn ní sára yẹn wọn ní kọ̀ọ̀kan lọ́ra ń gbó. ọwọ́ agbó àlẹ́ owó kúlẹ̀ fẹ́ẹ́ tó ti wọ́pọ̀ bó ṣe ń gbé ah ojú oṣù àbúrò ẹ̀wọ́ ní ọkọ̀ oṣù tí yóò wà ní tí ó tó lọ́wọ́ náà ọ̀dà kìí ṣe pọ́pọ́ ọ̀fọ́ yìí tí ó bí ti fọ́pọ́ òṣùpọ̀ pọ̀ sábà kò kà ló gbogbo ẹni ẹ̀ka sọ wẹ́ẹ̀ kọlọ̀ lè tún bá ó tún ilẹ̀ yẹn sí ewu káwa lọ tí gbogbo ayé bá bá láti lọ bá yàn sọ́sẹ́sì yìí sọ́sẹ́sì yìí ọ́fíìsì yìí gbogbo ayé bá yàn sá ilé eré àwọn wà báwọn débi kẹ́ ẹ wà wá fún yà bàbá àtìyá yìí sáré ó sèké náà tọ́lọ́ fún mi àwọn ọ̀rọ̀ yìí. wọ́n yóò fi àná ajẹ́pẹ́ yìí tó lọ fi òòrè wá sí òòrè yẹn ká bàbá fi táwa fà yìí kàmá mà ní ìlú òsì ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ sàn wa nípa ọmọ tí ó lè pè wá òòrè yìí káwá gbogbo ẹni tí òbí rẹ̀ ti kó bẹ́ẹ̀ tọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ nìkan wá sí tọ́wọ́ àkọsẹ̀ máa ta ṣùgbọ́n tọ́wọ́ padà lé lọ́lẹ̀ àti tọ́wọ́ àfojú kàṣàrẹ́ níwájú ta ètò kù tí ó ṣe nìkan lè pọ̀ sára kan ó wà tó ń sùn ní wọn sí. kò pọ́lí pọ́lísà wọn sọ lọ́wọ́ ẹ kọ́lá tó yàrá ṣe sábà àwọn àgbọ̀nmọ̀ náà yà á ẹni sábà ìdí yẹn fi ìfọ̀padà lọ́wọ́ wàyílá èèyàn ọ̀pamọ́ sí tí èsì parí àgbàfọ̀ nínú àwọn tí ó gba ara òbí rí ìgbìmọ̀ ọlọ́run àti àtẹ̀rán ìjà sí ilé ọ̀gá ìjà sí ilé ọ̀gá ìṣàlá ọ̀gá fúnra ọ̀gbọ́n ilé ọ̀gá sí ìgbà a máa tẹ̀síwájú nípa ẹnì kan tó tẹ̀lé ọlọ́run lọ́tàn ọlọ́run ṣùgbọ́n ó fi àyíká kan rí ìyá rẹ̀ ọlọ́run wa fi mú ẹ̀ka ni tó ti bẹ́ẹ̀ lọ sí ọkọ̀ bọ̀ rẹ̀ ṣùgbọ́n yà ní ìdílé láì wọ́n الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعملون وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سيدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما امتنا امر الله سبحانه وتعالى الابناء بالاحسان الى والديهم وان اتى وان كانوا كافرين حتى وان وعلى هذا مما ترتب على الولد من الواجبات النفقة على أصوله وقد بينا لهم الوصول وعيناهم على اختلاف مذاهب اهل العلم ثم بدأنا والشراء بدأنا في شرح شروط اهل العلم ما يوجب النفقة أو فيما يوجب نفقة الأصل على مدى على الفرد فالشرط الأول كما قرره العلم أن يكون الأصل فقيرا أو ليس بفقير لكنه عاجز عن التكسب والشرط الثاني أن يكون الفرد غنيا أن يكون مسرا أو كان قادرا على العمل وهذا هو أصح القولين فإذا كان قادرا على العمل ولم يكن ولم يكن معه من في الأوائل هل يجبر على التكسب؟ نعم يجبر على صحيح الأقوال عند أهل العلم لكن الوالدين لا بد منه ألا فليعلم لذلك قال أهل العلم إذا احتاج الوالد او الجد إلى زوجة لا بد لولده أن يزوجه ولكن إذا تعددت الجهات أو كان عند اليد أب وجدتم أو جدان أو أكثر سواء من جهة الأب أو من جهة الأم فإنه يقدم الأقرب إليه في النفقة أمة الإسلام احتاج الولد أيضا إلى زوجة فزوجه ابنه على من منتج نفقة الزوجة ذهب الحنفية إلى أن نفقة زوجة الوالد ساقطة عن الولد ولكن أصح الأقوال على أن نفقة زوجة الوالد على الولد لماذا؟ لأن القاعدة تقول من لزمه نفقته لازمته نفقة زوجته لأنه لا يتمكن من الإنفاق إلا بها فكل ما لا يتمكن به الإنسان من الإنفاق فإنه لا بد له منه وبهذا بين اهل العلم هذه المساله وكلها تحت قول الله تعالى وصاحبهما في الدنيا معروفا بارك الله لي ولكم في القران والسنه ونفعني الله واياكم بما فيه من ذلك الحكيم قبل ما تسمعون استغفر الله العظيم لي ولكم السر والعلن اتقوا كما قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون امتنا الاستقلال على نفقه الاصول لا يترتب على احد الا على فدعهما وبهذا لا نشارك الولد والديه أحد لأنه أقرب الناس إليهما وبهذا على الولد من كل وجه إنفاق والديه وهذه النفقة متكونة من الطعام والشراب والسكنى والكسوة ولا بد للولد أن يوفر هذه الأشياء لوالديه ابتغاء وجه الله سبحانه وتعالى أما إذا كان الولد معسرا فإن هذا الدين وكان معسرا ثم كان عاجزا عن التكسب فإن نفقة والديه على من هو أقرب إليهما بعده في الأسرة فإذا لم يوجد أحد كان معسرا في أسرته فنفقة الإسلام بروا آباءكم تبركم أبناؤكم هكذا قال رسول الله صلى الله عليه وسلم متعودا قول الله سبحانه وتعالى وصاحبهما في الدنيا معروفا فأقرب الناس وأحق الناس بصاحبتنا وبصحبتنا وباصحابنا والدنا ووالدتنا ففيهما نجاهد ففيهما نبتغي وجه الله ففيهما نقترب من عدوان الله سبحانه وتعالى ونسأل الله الذي رفع السماوات بغير عمله أن يريننا على ذكر والدينا وأن يعيننا على الإحسان إليهما كما أمرنا الله سبحانه وتعالى وأن يرحمهما كما ربيانا صغيرا اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداءك أعداء الدين يرد النصارى والكفر الذين يقتلون اولياءك ويصدون عن سبيلك اللهم ربنا عليهم اجمعين فانهم لا يؤذونك اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم